الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله واصحابه ومن والاه adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́n ọba wa ọba tí ó tún sọ wá di àkókò yìí eléyìí ni ààwẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ọdún 1444 tó sì dìde ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹta 2023 ọdún 2023 ìkẹ́ ọlọ́run ọlọ́run bàpẹ́lọ́ bá níbi wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́bá ara ilé ọ̀sọ̀ abẹ́rẹ́ àti gbogbo àmùsọ lápapọ̀ tí ó fi kí ọjọ́ ẹ̀san àátù tẹ̀síwájú lówúrọ̀ yìí lórí àwọn nǹkan tó ṣe pé ó yẹ ká mọ̀ ẹ̀yin èèyàn mi ọ̀pọ̀lọpọ̀ wa là ń sàárì ṣùgbọ́n tá a mọ orí tó wà níbi sàárì wa ní jíjẹ sàárì yìí ó jẹ́ nǹkan tí ó ń sí ọlọ́run ọba fẹ́ fún àlèhùnmọ̀ yìí ìkà máa jẹ́ sàárì òun náà ni oúnjẹ tí ń bẹ ní àkókò pé ilẹ̀ mọ́bọ̀ àlùfájà yóò ní pẹ́ yọmọ́ oúnjẹ tá a máa ń jẹ ń gbà náà fáwọn mùsùlùmí tá a máa fi ń gbáwẹ̀ òun là ń pè ní sàárì nínú èdè lábá ni wọ́n ti yọ torí wọ́n ń pè náà ní asáhà ọ̀pọ̀ rẹ̀ ní asáhùr abalẹ́nà bàbá wa tó máa ń pè ní sàárì ẹgbọ́jọra wọn ó dà bí àlùbáríkà náà ni ó tá máa kọ́ nínú ẹ̀kọ́ yìí náà èdè lábá ni àlùbáríkà wákàtí èdè láúbáwá ni bẹ́ẹ̀ náà wá ní sàárì náà jẹ́ sáàrì ó ń ṣe ọlọ́run ọba ó sì wá lójú kòkòrò gá kó sáà lè jẹ́ pé ká máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ mùsùlùmí ni ìwà jẹ sàárì yìí ẹlòmí ọmọ wò pé tóun bá jẹ sàárì tó yẹ pé látàrẹ́ lòun ti jẹun àtẹni tó jẹ sàárì táwọn méjì jọ fi gba àwẹ̀ ládàá tòun tó wọ́n jẹ́ sàárì ó yẹ kó pọ̀ lọ́dọ̀ ọlọ́run bá jẹ́ ní ọjẹ́ sàárì lọ ìsìláàmù sì rí bẹ́ẹ̀ ìsìláàmù ò fojú wo kíǹkì ó pọ̀ sọ́bàámu ni sọ́bàámu bá ti ní ẹsẹ́ bó ń sí ọlọ́run tá a rẹ́ sí ń ṣe ṣe sọ́jọ́ tí ẹ̀ mú sí ìsìláàmù wò nù tọ́lọ́run bá ń wò bí iṣẹ́ wa lóò òun náà là ń pè ní alimọ́tàbà

ọláwo ni bẹ̀m̀bẹ̀ alákọ̀ọ́kọ́ kọ̀ọ̀kọ́ lọ mọ̀nà àwọn àdísì pọ̀ tó wá fún sàárì ní jíjẹ ṣùgbọ́n á dákọ̀ àdísì mẹ́wàá tí ń sọ nípa sàárì fún wa àtọ́lá ti bẹ̀m̀bẹ̀ ẹ̀yìn èèyàn mi tí ẹ̀ bá wá àlùbáríkà ti tí ò rí kọ́lọ̀ wá àlùbáríkà sí ní sàárì tọ́ọ̀ bá ń jẹ sàárì bó ti yẹ kọ́ jẹ́ o àlùbáríkà ń bẹ̀ẹ̀ èmi kọ́ mo wí o ó ń sọ ọlọ́run ọba lọ́sọ o nínú àwọn àdísì mẹ́wàá tá a kà lónìí a máa bá ọ̀rọ̀ gbólóhùn àlùbáríkà yìí níbi bíi mẹ́ta sí mẹ́rin bẹ́ẹ̀ àdísì aláwọ̀kọ́ tá a fi síde òun náà ni àdísì afáwa anẹ́sọ̀ ọmọ mọ́lẹ́kì gbà wá látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ó ń sọ ọlọ́run bá tí kàtàlà ń bẹ fún sọ báyìí pé tasaharu ẹ máa jẹ sàárì o fàyín náà fi sàhúrí bàrọ̀kà torí pé ń bẹ́ ń bi sàárì ní jíjẹ ìbùkún àlùbáríkà ń bẹ́ ń bẹ́ àdéfì yìí a bá nínú sọ̀yí Bukhari àti Muslim nínú Bukhari a bá níbi àdéfì 1923 níbi tí Muslim a bá níbi àdéfì 1095 àdéfì ẹlẹ́ẹ̀kejì amúròbó náà á sí lọ́gbà wa amúròbó náà á sí ó ní pé dájúdájú oníṣẹ́ ọlọ́run bá tí kí àgbẹ̀lá ń bẹ̀rù sọ báyìí wípé fadlu ma bayna siyamina wa siyami ahli alkitab aklatu sahar ìyàtọ̀ faslu ìyàtọ̀ ma bayna siyamina tí ń bẹ láàrin àwẹ̀ wata ń gbà wata jẹ́ mùsùlùmí wọ̀síyámi ahlil kitab àti àwẹ̀ àwọn yẹ̀húdí àtàwọn nẹ̀sọ́rọ́ tàwọn ní ahlil kitab ìyàtọ̀ wà láàrin àwẹ̀ wa tó fojú hàn òun náà ni akílátù sahari táwọn bàbá wa ń pè sáàrì òun náà ni jíjẹ sáàrì àwọn èjẹ sáàrì ń ti wọn ìyàtọ̀ ńlá tó wà níbi àwẹ̀ wa náà àbá àdísì inú sọ́yí muslim ní àdísì 1096 àdísì ẹlẹ́ẹ̀kẹta afá àbúsẹ̀yìn lè kó dérí lọ́gbà wa ó ní pé ó ń sọ́nà bá tíkà tọ́lá ń bẹ̀ fún sọ báyìí wípé as-sahur akílòhó bàrọ̀kà sàárì jíjẹ rẹ̀ ìbùkún ni ó ẹgbẹ́ mọ̀ wíbẹ̀ pé tó bá ń wá ìbùkún tó ń wá àlùbáríkà tó wá rí lọ́jẹ́ sàárì orí albaika orí bùkún ànẹ́bì ní pé asáhó akìlòhó bàrọ̀ká sàárì jíjẹ rẹ̀ ìbùkún ni ànẹ́bì ní pé falátàdà ọ̀hún ẹ má gbé jùlẹ̀ o wàláwó an yẹ jẹ́rọ àhàdókún jẹ́rẹ̀ àtàmìmá kódà kẹ́ gẹ́ nínú gẹ́ omi fa inna Allaha wa malaikatahu yusalluna ala al-mutasahhirin torí pé dádájọ́ ọlọ́run àtàwọn màláìkà rẹ̀ wọ́n sàdọ́ àfáwọn tí máa ń jẹ́ sàárì hadisi asanahu al-albani fi sahih tabdil mọ́mọ̀ albani wọ́n ládìsí náà dá inú tíra wọn tán pè ní sahih tabdil ní hadisi 1070 nínú tíra náà ọlọ́run àtàwọn màláíkà wọ́n tún sáàdọ́ àfáwọn ti jẹ sàárì ọlọ́run dákùnjẹ́ àdọ́ àní ọmọ wa lórí o àdíṣẹ́ ẹlẹ́kẹrin ìyẹn wá látọ̀dọ̀ Abu Hurairah ó ní pé látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sọ báyìí pé ni'ma sahurul mu'min at-tamru mọ́ndàlá sàárì olùgbàgbọ́ òdodo tó sì pé èso dàbínù ló fi jẹ́ náà ló fi ṣe sàárì náà àdéhìsì ó wúlò púpọ̀ fáwọn tó bá wà ní Mọ́kà torí pé àwọn dàbínù kẹ́ ń bẹ lọ́dọ̀ wọn dàbínù yẹn bí oúnjẹ ni kò sí lọ́dọ̀ tí wọ́n ń bí tó yẹ pé tí yẹn bá jẹ́ àfáà ó bá mú mi oúnjẹ ni lódodo oúnjẹ ọlọ́run bá sọ pé ní masahul mu'mini at-tamru mọ́ńdàlá sàárì olùgbàgbọ́ òdodo tó ti pé támọ́rù ló jẹ ló jẹ ẹni pé téèyàn bá jẹ támọ́rù ló ti sàárì ṣùgbọ́n àwọn ọ̀dàbí nìyàn sí lọ́dọ̀ tí wọ́n ń bí afáàwà albani wọ́n jẹ́ lóǹtẹ̀ nínú sahih Abi Dawud 2345 hadith ẹlẹ́ẹ̀kaàmù òun ni hadith Salman al Salman al àwádẹ́ mọ́ bàbá náà dáadáa pé nínú àwọn tó padà mú ọgbọ́n káyígbẹ́kòtò yí ká mọ̀dínà nínú ètò ogun lọ́wà tí wọ́n gbẹ́ ìkòtò yí ká mọ̀dínà nígbà wọn fẹ́ jagun gazotul azam eléyìí fà tán fi ń pe ogun yẹn ní gazotul khandak ogun tí wọ́n gbẹ́ kòtò ọ̀tọ̀ ogun ó kọ̀ ẹ̀gẹ́gẹ́ ní gazotul azam lọ́lọ́ba tó torí ẹ̀sọ́ suratul azam kalẹ̀ ogun táwọn ìjọ ìjọ kójọ tí wọ́n fẹ́ da islam ìjọ wọ́n fẹ́ dojú ẹ̀ bólẹ̀ àwọn mùsùlùmí wá gbẹ́ kòtò yẹ ká àbàdínà ẹni tó mú orí náà wá òun là ń pè ní Salman al-Farisi ló gba àdísì wá olóńsẹ́ ọlọ́mọba tí kàtà lábẹ́ sọ pé alibarakatu fi sàdáàkà tí yẹn bá ń wá ìbùkún alibarika kọ́sà wá síbi nǹkan mẹ́ta fìlì jamaa tí yẹn bá máa dá sí nǹkan rẹ̀ tí ń ṣe papọ̀ máwọn jamaa pé ó fẹ́ kírun pẹ̀lú jamaa èyí tá jẹ́ nìkan tó yí pé ń dá nǹkan ṣe sọ láwọn nǹkan tó ṣe pé wọ́n fẹ́ jí ká máa ṣe ní jàmáà yàtọ̀ sí ká máa ka kòránì pọ̀ ní jàmáà yàtọ̀ sí ká máa sàgá pọ̀ ní jàmáà rárá o eléyìí sí mbẹ́ bákẹ́ni wọ serid oúnjẹ kan bẹ táwọn lábá máa ń jẹ à ń kó oúnjẹ ní aserid ọ̀dà gẹ́gẹ́ bí bá yorùbá lè ṣe jẹ yẹn oúnjẹ náà dá lọ́dọ̀ àwọn lábá wa wọ́n pè ní serid pé àlùbáríkà ń bẹ níbi oúnjẹ náà àlẹ́bí ni pé wọ́n sàhóor àlùbáríkà ń bẹ níbi sàárì ẹ̀yìn ìyẹn mi sọ pé wọ́n tàbí ń jẹ sàárì kìí ṣe pé kìíní kankan ju pé ah àṣà àlùbáríkà ń bẹ níbi ká máa jẹ dúní màmá fìlẹ̀ ò máa jẹ ò àdísì afá àlbánbá jẹ́ ló ń tẹ̀ inú sọ̀hí ìjámí wọn ní àdísì 2882 àdísì ẹlẹ́ẹ̀kẹfà Abdullahi ibn Umar lọ́gbà wa kọ́lọ̀n kọba yóò tí bàbá àtọ̀mọ́ ó sọ kó ń sí ọlọ́mà tí kàtàlà ń bẹ̀rù sọba ìpé inna Allaha wa malaikatahu yusalluna ala ọlọ́run eléyìí sì dèdè ìparí àdíṣẹ́ àfáwà bí sàyẹ́ bí ọdẹ́rí èyí ta kà lẹ́ẹ̀kẹ́ ìyẹn àdíṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta ọ̀gádìṣẹ́ ẹlẹ́ẹ̀kẹfà yìí òun kẹ̀dí wá ọ̀rọ̀ parí àdíṣẹ́ àbúṣà ilẹ̀ ọdẹ́rí lòun kẹ̀dí mọ́ ọmọ ìgbé wá ní àdíṣẹ́ lódìdí pé inna Allaha wa malaikatahu yusalluna 'alal mutasahhirin dádájọ́ lọ́wọ́ bàtà àwọn màláìkà rẹ̀ wọ́n sàdọ́ àfáwọn ti bá máa ń ní àdísì 728 àdísì ẹlẹ́ẹ̀keje òun náà ni àdísì al-Irbad bọ́nù sàríyá tó bá ń wá àdísì al-Irbad bọ́nù sàríyá tó bá ń wá kí yàtọ̀ sádìsì tó gbajúmọ̀ wípé ó ń sí ọlọ́run ọba ọba wọn sọ̀rọ̀ tó sọ pé alaykum bi sunnati wa sunnati al-khulafa'il mahdiyyin ar-rashidin al-mahdiyyin min àdísì tó gbajúmọ̀ yẹn àlẹ́ ìbáàbùnù sáré àlọ́gbà wa àwọn èèyàn fẹ́ máa ń mọ̀ ju àdísì yẹn nìkan náà lọ ṣùgbọ́n àdísì mi làbí fẹ́ mọ́ wáyé tó máa fi kún àdísì àlẹ́ ìbáàbùnù sáré yá àlẹ́ ìbáàbùnù sáré yá ọ sọ fún wa ó ní pé dàá ní Rasulullah sallallahu alaihi wasallam ila sahur fi Ramadan ó ń sọ ọlọ́run bá pè mí síbi sàárì Ramadan fakọ́l ó wá sọ ila al-wadahi ẹ̀jẹ̀ á lọ jẹ́ á lọ síbi oúnjẹ èyí tó jóúnjẹ ìbùkún oúnjẹ èyí tó jóúnjẹ ìbùkún sẹ́rí pé máa jẹ́ sàárì oúnjẹ ìbùkún lódòdó gẹ́gẹ́ bó ti wá látọ̀rí àhán nẹ́bì sallallahu alaihi wasallam àdéhìsì albaniba ajẹ́ ló ń tẹ̀pẹ́ àdéhìsì ní alálàáfíà inú sahih Abi Dawud wọn ní àdéhìsì 2344 àdéhìsì ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ní àdéhìsì al-Miqdam bónú máa de kẹríbà ọ̀dí Allahu anhu kọ́lọ̀n kó bá yọ́nu sí látọ̀dọ̀ anábíà Muhammad sallallahu alaihi wasallam sọ pé alaykum bí gọ̀dá hissahud ọdọwọ́ yóò kẹ máa jẹ sàárì ó fa innahu huwa al-ghada'u al-mubarak torí pé oúnjẹ ẹ̀bùkún ni la ilaha tí ìbáṣepọ̀ bá nídìí tí ẹ̀ sùn lọ́mbẹ̀ kìí tó ń jẹ́ tí ẹ̀ máa ń gbójú rẹ̀ o afá albaniba jàndísì náà ló ń tẹ̀fádísì náà lálàáfíà pẹ̀lú sánẹ́dù rẹ̀ nínú sọ̀hí nìsáyí ní àdísì 2163 àdísì Muhammad sallallahu alaihi wasallam wọn mọ́kọ rẹ̀ lọ́fà o àwọn tí wọ́n bá ti mọ́kọ sàábí ọ̀hún wọ́n dá sọ pé arákùnrin kan náà sàábí ànábì wọ́n sọ báyìí pé dakhaltu ala nabi sallallahu alaihi wasallam mọ́ wọlé tọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam wa huwa yatasahharu lẹ́yìn tí ń jẹ sàárì lọ́wọ́ faqal wọ́n sọ báyìí pé innaha barakatun pé ó rí oúnjẹ tí ń jẹ yìí oúnjẹ ìbùkún ni o a'taakumullahu iyyaha ọlọ́run ọba lọ́kẹ̀dínmọ́mọ́ fún yín ní àsìkò ìkẹ́ máa fi jẹ oúnjẹ yìí fala tada'uhu fala tada'uhu ẹ má gbé ìjùlẹ̀ o ẹ má gbé ìjùlẹ̀ o àfá Albani bá jẹ́ ló tẹ̀pájì sí ní ẹ̀dà ọlálàáfíà ní Sahih Nisa'i ní àdísì 2162 àdísì ẹlẹ́ẹ̀kẹwàá òun náà ní ọ̀rọ̀ tí ànábì Muhammad sàálà sàn sọ pé tasaharu ẹ walau bi jẹ́rì àti nìmà kódà kó sì pé kó má ju gẹ̀ẹ́ kan lọ nínú omi alibánibá jẹ́ àdísì yìí ló ń tẹ̀lé wípé àdísì yìí ọlálàáfíà ní sahih jami wọn ní àdísì 2945 èyí yẹn ni àwọn àdísì mẹ́wẹ̀ẹ̀wá yìí ń jẹ́ ká mọ bí sáàrì tá ń jẹ bó ṣe lálùbáríkà tó tọba wá jẹ́ bẹ́ èmi àti ẹ kìí ṣe ohun tó yẹ ká jù lẹ̀ iná ẹ̀mí sáàrì yìí jẹ́ ọ̀yẹ́ ká jù lẹ̀ ọ̀yẹ́ ká dónímọ̀ kákàǹkà rẹ̀

ṣùgbọ́n pọ̀lọpọ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n ẹ bá a mọ̀ fún ọ tó ṣe pọ̀ fẹ́ sí ó sì gbìyànjú yìí ìwọ́kẹ́ ń ṣe ní ọmọ ládá tí mẹ́mẹ́ tàbí ọ tó pé ọba ṣe é ṣùgbọ́n tí ọmọ ládá tí mẹ́mẹ́ tó fi ní kí wọ́n máa kó ọdún ni mọ́ ah bí a sọ fún ládá tí mẹ́mẹ́ kéèyàn máa sin aláwẹ̀ lẹ́nu tọ́lọ́mbá ní ah ó sì kò ń gbé àwọn ládá yìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àfáwà zaid ọmọ khalid alijuhani kọlọ̀nkọba ayẹnu sísà gbé pàtàkì náà ọ sọ pé ó sọ ọlọ́mọ tí kàtàlà ń bẹ fún sọba ìwé pé mọ̀fátàrọ sọ̀rọ̀ yìí má ẹni yóò tó bá sín aláwẹ̀ lẹ́nu káàna láhù mislu ajrihi yóò ṣe dédé ẹ̀sìn tí

kọ̀wọ́ tó kọ́pì yóò tàbá fẹ́ ṣe wọ́n sì gbé tákàdá rẹ̀ alọ́rọ̀ padà tàbá sì wo tákàdá tá a lọ sí fọ́tọ́kọ́pì rẹ̀ ààrẹ ìpínkò sí nǹkan kan tó dínkù nínú rẹ̀ tẹ́lẹ̀ yẹn bá wá yí ọ ó yẹ kí ọ̀rọ̀ àdébí yẹn ní o lè yí ọ pé iye èèyàn tó bá sín lẹ́nu iná ẹ̀ ní ládàá wọn fọ́tọ́kọ́pì ládàá wọn wọ́n fún ọ tó sí wọn lẹ́nu yẹn láì ní dé ládàá tí wọ́n gẹ́gẹ́ kù àdìsí àdìsí afárá tí tí alibánibà jẹ́ ló tẹ̀wádì sí náà lálàáfíà nínú sọ́yí tẹ́rìdì rẹ̀ ní àdéṣe 807 látara àdéṣe ó jẹ́ kí àfáà Sheikh Islam bóni tẹ́ ní ọ̀sọ́ lórí rẹ̀ pé i'anatul fuqara bil it'am fi shahri Ramadan huwa min sunanil Islam ìmáàrin àwọn aláìnílọ́wọ́ níbi fífún wọn lóúnjẹ nínú oṣù Ramadan ọ jẹ́ inú àwọn súnà islam èyí tí islam tó gbé kalẹ̀ ó wà mí súnà nílé islam nínú súnà islam lọ́wà o fàkọ̀dé kọ́lá nàbí sọ́lá àlọ́sọ́lá afáàsí islam ní tí ni àwọn sọ pé torípa nàbí sọ pé man fàtọrọ sọ ìmá falahu mislu ajrihi ẹni yóò tó bá sín aláwẹ̀ lẹ́nu yóò gbà dèdè ládàá rẹ̀ àbáwọ̀ inú majmu fatawa sheikh islam ní tí yá ní ìdíkẹ́ dọ́gbọ̀n 25 ní ojú ewé 298 àfáwà muhammadu bin sọ́ọ́lẹ̀ alìòsèmí kọlọ̀nkọ bá yọ ǹsùn wọ́n sọ báyìí pé zọ́ọ̀hìrù hadith ìwọ̀n tó hẹ̀ sọ́wà níbi àdísì ni pé annal insana kí ẹ̀rí ọmọ èdè ènìyàn làwọ̀fà tọrọ sọ ìmà kalọba sin aláwẹ̀ lẹ́nu wà láwọ̀bì tamuratin wàhídà kódà kó má ju dàbínú ẹyọ kẹlọ fa innahu lahu mislu ajrih yóò gbà ládàá déédéé ohun táláwẹ̀ yóò gbà ní ládàá lọ́dọ̀ ọlọ́run àbá ọ̀rọ̀ yìí nínú sẹ́rù ìyáàdì sàlẹ̀ wọn ní ìdíkàrún ojú ewé 315 ẹ̀yìn èèyàn mi ìsìn aláwẹ̀ lẹ́nu nínú Ramadan àwọn afá sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ ẹ̀yà gbọ́n tí bàbùn bá sọ bàbùn bá kọ́lọ̀ kọ́ bá yọnu sí wọn wọ́n ní pé ìdáta bá alẹ́ muslim tí a bá rí mùsùlùmí tó ṣe pé ó ṣe sí àṣegbọ́rẹ́ the iftar sọ̀wà láti sí àwọn aláwẹ̀ lẹ́nu àwọn tó jẹ́ aláwẹ̀ láti sí lẹ́nu fọwọ́ ma'jur wọ́n san lẹ́san ọ̀dálíkà mínú sọ́dọ̀kọ̀ ó tún wá wà nínú sàárà pé èyàn tún sí sàárà sọ́dọ̀ ọlọ́run sàwáwù kánà ìdálíkà mínú sí kò bá jẹ́ pé sísìn aláwẹ̀ lẹ́nu tó sísìn aláwẹ̀ lẹ́nu yẹn láti owó ara rẹ̀ ni àwọn obìnrin yàrá ọhún mínú ẹsẹ̀ pàtì tàbí látọ̀dọ̀ ẹni tó se pé wọ́n rí ẹni náà pé ẹni tó ṣe fọkàntẹ́ ni wọ́n gbóòlè lọ́wọ́ pé bá sín aráwẹ̀ lẹ́nu yóò gbàládà rẹ̀ àó nínú mọ̀jàmíyàtí alìmọ̀sọ́ọ̀kọ̀ tàbí náà àwọn jàmíyàtí alìmọ̀sọ́ọ̀kọ̀ àwọn tó jẹ́ jàmáà tá fọkàntí tá fọkàntán tí wọ́n ṣe ni wọ́n rẹ̀yàn pé kéèyàn bá èèyàn gbalada iye àwọn èèyàn yẹn tí photocopy rẹ̀ ní ó sì lọ bá wọn tọ̀ hún àbáwà yìí nínú nẹ́ṣìlù fi majallati dáwọ́tẹ̀ adad ní ọ̀rọ̀ 1671 wọ́n sọ ọ̀rọ̀ yìí ní 1419 ọ̀dì 21 inú oṣù kẹjọ àfáàwà alẹ́ alámọ́tò bínú fèmín kọ́lọ̀kọ́bà yẹnu sọ wọ́n tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní pé yẹn bá gẹ́lẹ́ ìnsà yóò dáfẹ́ náà bá jẹ́ ọmọ èdè ènìyàn àyáhùsọ aláìfitọ́rùsọ imin kọ́ máa ṣe sísáré tètè lórí bí ó sì máa sí àwọn aláwẹ̀ lẹ́nu bẹ̀kọ́dẹ̀rẹ̀lẹ̀ mọ́sátọ́ pẹ̀lú bó bá ṣe lágbára mọ́ làásíyàmá máa hajjá ti sọ imin pàápàá jùlọ báwọn aláwẹ̀ sí máa ní bùkátà sí tó ọ̀fákẹ́rìhìm àtàwọn aláìní wọn أو حاجتهم لكونهم لا يجدون من يقوم بتجهيز الفطور لهم tàbí ní bùkátà sí wọn látàkó wọn rí ẹni tó ṣe bó lè bá wọn pìpẹ́ oúnjẹ èyí tí wọ́n fi sínú èyí tí wọ́n ò lówó lọ́wọ́ ṣùgbọ́n tí ó bá wọn pìpẹ́ rẹ̀ wọn ò rí wọ́n wá bá wọn ṣètò dáyà kí wọ́n kẹ̀ máa kì í bọnú ni ọmọ ojú ewé 315 ẹ̀yìn ẹ̀yìn ẹ̀mí eléyìí ni díẹ̀ nínú ọlá tí ń bẹ fún ìmá sín aláwẹ̀ lẹ́nu ṣùgbọ́n èèyàn mélòó ní ń ṣe nílùú wa síbí ìtàn bá gbé wá láti ilẹ̀ ilẹ̀ lọ́bá náà láti ìlú òkèèrè bí kọ́tọ́ bí Saudiya Mamlakatul Arabia tó Saudiya tàbí àwọn ìlú míì tí wọ́n ti máa ń gbé wá láwọn orílẹ̀-èdè míì ṣùgbọ́n lórílẹ̀-èdè Nàìjíríà yìí ó kéré náà àwọn tí máa ń ṣe bẹ́ẹ̀ kí ló fi ń ború fún ọmọ ìyá mi tó jẹ́ mùsùlùmí kọ́ọ̀kẹ̀wò pé á ah, èmi ní ọtí wà náà tí ó máa sin aláwẹ̀ lẹ́nu pàwọn èèyàn bíi mẹ́wàá tó lágbára rẹ̀ tó sì tújú bẹ́ẹ̀ lọ kò sí ní takeaway gbé fún ọgbọ́n máa lọ àbẹ́yẹn márùn lọ lágbára kó ṣe bẹ́ẹ̀ ó ti wà á dáa púpọ̀ jù tó bá lè ṣe ní bí tékèwé báyẹn kó wá gbé lọ sí sọ̀látùl magrib nígbà tó bá ti mọye òǹkà àwọn oníṣẹ́bà máa wá magrib lọ́pọ̀lọpọ̀ ọgbà so mọ́sálásí náà èèyàn bí ogún àti méjì ni wọ́n máa ń wá ó wá lọ ṣe ibi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nípa pé wọ́n fẹ́ sí àwọn aláwẹ̀ lẹ́nu òfin dàbídùn lé àfá wọ́n kí wọn gbígbé ìtàn báyìí wọ́n jẹ dàbídùn wọn báyìí wọ́n jẹ́ nífẹ̀ẹ́ sí fún oúnjẹ ẹ̀

àwọn yẹn ti di pé wọ́n jáde ọwà dáwọn yẹn tó bá kùn díẹ̀ tọgbà rẹ̀ ká ní mẹ́wàá yẹn ọ̀dáwọn dókòó ẹ̀dá kan láti ìlọ́wọ́ ọba fún àpò ní ẹ̀jáde ọba máa ha fún wọn àwọn bíi mẹ́wàá tó bá gbá àwọn tó ti lọ yẹn tọ́ àwọn mẹ́wàá tó ń ṣe sùúrù díẹ̀ nínú àwọn àìsẹ́ tí ọmọ Yorùbá mi máa ń ṣe nóó kàkàkọ́ gba àdúrà kàkàkọ́ gba ọkáre yọba tó di pàwọn yóò tó máa sọ̀rọ̀ sí pé nígbà tó ọmọ lè síyàn lẹ́nu kí lọ dálẹ̀ àwọn ogójì nǹkan kí láàjẹ́ ládàwà alálẹ̀ látara so eléyìí inú kẹta gbọ́dọ̀ kíyèsí dáadáa ni ó inú kẹta gbọ́dọ̀ kíyèsí dáadáa ni lọ́nà ẹ̀yẹ yẹn ni nínú àwọn nǹkan tó ṣe pé àwọn èèyàn lè gbóbóyá ọjà àwẹ̀ ni ṣùgbọ́n tí ọjà àwẹ̀ ẹjẹ́ a fi parí ẹ̀ nínú àwọn nǹkan tó ṣe pé ọjà àwẹ̀ táwọn èèyàn lè kọjá àwẹ̀ alákọ̀ọ́kọ́ o ẹni orin àtàwọn ọmọ ìyá rẹ̀ tó jẹ́ ní brush kó fi gbó ẹnu rẹ̀ ẹnu pé májò débi àgbẹ̀dó yálà pákó lòlò ní orí lòlò ní ìwọ̀n orí tó rí olò tí ó máa mọ́ ẹnu kọjá àwẹ̀ ọ wọn ìfẹ́ jẹ́ kẹ́nu ọmọ ọrùn lọ́sìn àwẹ̀ ọ aláǹfààní láti rò orí ó sì ọlọ́mọ ní pé láúlá ní aṣókọ́lá mọ́tí làmọ́ tó bí síwá kí n dàkú sára tí ìbá ẹ̀kọ́ ìfẹ́ ní ẹ̀yàn mọ́lẹ́ ìmìlà ìbá ní pé gbogbo bàtẹ́ bàtẹ́ kéèmù ní kẹyàmà rorí eléyìí ó sì ọlọ́run bá sámọ̀ pé a máa gba àwẹ̀ ní ká má fọ̀lọ́ ọ̀jáwẹ̀ wà bó ti wùlẹ̀ ọmọ inú tí ọ̀jáwẹ̀ ni wẹ́wà ọláǹfààní kọ wẹ̀ lọ́sìn àwẹ̀ má wo pé bóyá yọ́ máa gba àwọn ihò ara yọ́ máa gba bẹ̀ wọlé ó sì ọlọ́run ọba máa wẹ̀ lọ́sìn àwẹ̀ muslim bákan náà tí àwẹ̀ náà bá lágbára látara fóòrùn mú gan ọláǹfààní kan dami sórí o iye ìgbà yóò tó rí o fi dami sórí o ń sí ọlọ́run bá náà sí bẹ́ẹ̀ ọjáwẹ̀ o nínú tí ọjáwẹ̀ òun náà ní kójú ń dùn pẹ́ látara àkólò àbí nǹkan mi tẹ́sì ti ró yẹn ò ní nínú ọ̀fun rẹ̀ kò sí nǹkankan ọ tàbákóló náà lọ kán oògùn ojú sí lọ gbọ́ ọ̀nà ọ̀fun rẹ̀ kọjáwẹ́ ọ bákanáà kọjáwẹ́ kó létí ró kọjáwẹ́ bó ti wulẹ̀ ọmọ kọjáwẹ́ nípa kó dání oúnjẹ ọ̀fẹ́ lori ti tọba síbẹ̀ lọ́wọ́ ìgbà tó bá ti jẹ́ lọ sínú agbẹ́dúrókùn tọba tẹ̀sẹ̀ lórí ahọ́n ọ̀jáwẹ̀ pẹ̀lú àna ọ̀nà nínú àwọn kẹtí ọ̀jáwẹ̀ fún wa òun náà ni pé kí wọ́n nídìí ẹ̀jẹ̀ lára tí wọ́n fẹ́ fún èèyàn wa kan ẹ̀jẹ̀ wá sí papọ̀ lọ́sìn àwẹ̀ láti donate ẹ̀jẹ̀ kalẹ̀ kọjáwẹ̀ tí ìbá ṣe pọ̀ tọ́ọ̀bà fi ilẹ̀ ó lè kópa lára bọ́ọ̀dé àlè ní kò torí ẹ̀ má ṣe é ṣùgbọ́n ohun tó ṣe yẹn fún àwọn èèyàn lẹ́jẹ̀ kìí ṣèwọ ni wọ́n fún lẹ́jẹ̀ gangan ó fáwọn èèyàn tó ní bùkátà sínú fún fa ìjẹ̀ lára rẹ̀ yìí ọ̀já wẹ̀ o bẹ́ẹ̀ náà ni ó ṣe ìdégò èyí tá ń pè ní alìhìjáàmà ó sì ń gbáwẹ̀ lọ́wọ́ tó ní bùkátà sí ọ̀já wẹ̀ o tí ẹ bá sá pẹ́ àwọ̀ ó pé ó ṣe é rí tọ́ bá sì ṣe é ó lè kópa lára bá lálẹ́ fi ní kò fi ilẹ̀ ṣùgbọ́n kò jáwẹ̀ bẹ́ẹ̀ ni kò jáwẹ̀ nípa pé tọ́ bá jẹ́ nìkan tó ipa ara rẹ̀ ọ̀yá wọ́n wá ní ọmọ agbábẹ́rẹ́ wákàtí mẹ́fà mẹ́fà tàbí wákàtí mẹ́jọ mẹ́jọ tàbí wákàtí méjìlá méjìlá wá bọ́ sí ọ̀sán àwẹ̀ tó gbàbẹ́rẹ́ bẹ́ẹ̀ yìí kọjá àwẹ̀ o nígbà tó jẹ́ pé abẹ́rẹ́ yìí ti rọ́pò ebi ẹni ebi bá ń pa tí oúnjẹ tí ti rọ́pò oúnjẹ kọjá àwẹ̀ bó ti ọmọ kọjá àwẹ̀ kò kíìsì olólùfẹ́ rẹ̀ àwẹ̀ kọjá àwẹ̀ ìyàwó Aisha sàlàyé pé ó ń sí ọlọ́run ọba yuqabbiluni a máa kíìsì mi wa yubashiruni a sì máa fọwọ́ ra mí lára wa huwa sa'im wa ana sa'ima ó ń sí ọlọ́run ọba ó sì jaláwẹ̀ kémi ni ó sì jaláwẹ̀ àwọn nǹkan díẹ̀ tá Muhammad sallallahu alaihi wasallam bí láti tó dé olónìí nígbà tó bá tó di ọ̀la a máa tẹ̀síwájú أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته